ABS Media Channel. صلى الله عليه وعلى آله وصحبه وسلم. هذا قسم ABS Media Channel. صلى الله عليه وسلم. قلوب الله سبحانه وتعالى أرسلهم ní àǹfààní láti Hum. ABS Media Channel. Aí nínú uma ìjíṣẹ́ ọlọ́run bá lè yọlá láti tó a àwọn ẹ̀kọ́ míì não inú àwọn ẹ̀kọ́ tó não ìbáṣe papọ̀ mọ́ ìgbésí ayé. ABS Media Channel. Sọ̀rọ̀ não wà láàrin ìwọ̀sánná. Ibi tí sàlàyé ọ̀rọ̀ dé AVS Media Channel. Èdè jẹ́ ìránṣẹ́ ọlọ́run. Sọ́run ọba àlejò ọlá máa ń fi ránṣẹ́ sáà lọ́jọ́ ọlọ́run. Àlùwọ́sìn jẹ́ àlùsàlà. AVS Media Channel. Sọ pé àlùsàlà. A gbọ́dọ̀ rí àṣà àmọ̀ mẹ́ta. هذه الرسالة البشرية ABS Media Channel. المرسل اني ارسل مسج ABS Media Channel. أرى المرسل إليه إني أملكي أسئلة الجسد رسالة لي الرسول TVS Media Channel بالضبط في ثاني في جسد جسد يقول أشك في جسد لكن رسالة واحد ثاني ABS Media Channel وإني أمشي على

تدريبية ميديا كان ممكن التدريب التدريب الشتاء كمان الشتاء ورغم الاستعلاء في الاستعلاء الذين يبلغون رسالات ربهم ربهم ويحصل لهم والثمرات لا يحصل لهم طبعا شيء ما في ìrántí ọlọ́run jíṣẹ́. Báyìí náà kìí fi ń jábọ̀ sùúrù àwọn ọ̀tá náà fi ń jẹ́ ẹni anébófi iṣẹ́ ìjíṣẹ́ fún. Gbogbo wọn sì gbọ́ lọ́dọ̀ tí wọ́n ti dé ìjì nípa lásìkò yìí. Ní àtàrà náà fèsì dàgbére lọ́wọ́, òun ni kò fi jíṣẹ́. responsibility àwa tọ́lọ̀ máa ń láti fi òní kí ABS Media Channel. الله سبحانه القرآن في ولا نسألن الذين أرسل إليهم ولا نسألن المرسلين. ABS Media Channel. في لا بيجي نوع في لا المرسل والمرسل إليه. ti dájúdájú á kọ́ọ̀lù tó responsibility àwọn ẹni tá a ní àwọn á sì kọ́ kọ́ọ̀lù tó responsibility àwọn àgbàdì ọ̀rọ̀. Báwọn àgbàdì ọlọ́run ọ̀dọ́ ti fẹ́ wọ́n ní ẹjọ́ gbé wọn. Lọ́sẹ̀ lọ́lọ́pàá nípa ọ̀rọ̀ máa pàdásẹ̀. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك يوجد أنا هو أنت عمل جبريل أنصارين إما نبي جبريل هو الإجابة فلا تعمله أربعة في جيسة نوعها من ذلك فإن لم تفعل CBS Media Channel náà bá ṣe ní tá a ní ọdún jíṣẹ́ òjíṣẹ́ a ní máàkì ẹ̀kọ́ òjíṣẹ́ ọlọ́run bá mi sọ̀rọ̀ ló kú báyìí lẹ́nu tó bá nígbà gbogbo wọn ṣàyè o sọlọ́run tó dúró ẹ̀ nígbà lọ. ABS Media Channel. Bàbá ìlànà tó ń sọ ẹ̀lẹ́tà mi tá máàkì ẹ̀kọ́ bá mi. Wọ́n ń bẹ̀rù pé wíwá wàhálà tó ṣẹlẹ̀ sí ọ nígbà tó ọlọ́dọ́ náà ti dúró tàbí òun ọ̀gbọ́n wà ABS Media Demo. Ọlọ́run bó ti sẹ́yìn ní gbogbo èrè àdéhùn Nígbà tó ti bẹ̀rẹ̀ òní ni pé iṣẹ́ tó lọ ń bá ìyáàbò ìwà ẹ̀jọ̀n nígbà wọ àgbà. ABS Media Demo. Ìjọ máa jíṣẹ́. Àwọn afárá olùkọ̀tà nípa ìgbésí ayé àgbà tí wọ́n á tún máa mú ẹ̀ka jáde. Wọ́n ní lágbóṣì tí ànábì fi jíṣẹ́. AVS Media Channel. Àlejò owó wà lẹ́gbọ̀n àlùbọ̀ wà. Ó yóò jíṣẹ́ ọlọ́run. Ó ti dà nínú báyìí. Àwọn tí ń fi ìgbàlù láti jíṣẹ́ tó kéékèèké ni wọn. AVS Media Channel. Àlejò الإيمان عشيرة الأقربين مثلا لو قدرت ما جزت في وقعين àwọn ẹni a lè pè ní men of kings. previous media channel. àwọn kọ́símà ìnábí àìnábí kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ra jíṣẹ́ fún ìkọ̀díjà bí àìlè bí àwọn tó ń bẹ ní ànábí ò kọjá lẹ́bù àwọn kọ́símà. ó ti rẹ́ ànábí púpọ̀ lẹ́bù. abs media channel. lẹ́bù ìwé ẹ̀kọ́ ìlú. Àwọn fámìlì rẹ̀ tó jẹ́ máa kó palẹ̀ yìí fámìlì kùrẹ́yì tí ìgbẹ́ ìlú lọ ta wá pọ̀ aláìní bẹ̀rẹ̀ sí máa gbé. bàtà níta ló tó wá kó bàtà rẹ̀ nígbà tí ó ti kọ́ńtà ìlú sí ìlú wa. ó tó yá àlàyé bá tó náà bò lẹ́yìn. ẹ̀fẹ́ orí ní nàìjíríà. Fúláwọn tó ń bẹ lẹ́yìn ìgbà tí àná ti ń sọ èyí ti ẹ̀yẹ ìwé ńlá lójú wọn. Àwọn kan bẹ àwọn ìnáwó ẹ̀rọ ìṣòro abáwọlé. Àwọn àrí àwọn ẹ̀sìn bẹ ní ṣọ́ọ̀mù tí àwọn ìyàwó ìyàwó sọ̀rọ̀. Àwọn ti ní tẹ́sì ẹ̀lọ́gbọ́nà yìí, wọ́n ti ní tẹ́sì ìsáàlà ọlọ́run. Ìdáwọn ará Mẹ́kà, especially àwọn lọ́gbọ́n annabi ismail nìkan ni wọ́n ti sì jáde láti láyà rẹ̀ àwọn alágbára wò láti nájú ọdọ kankan ní years mọ́nà three thousand years láti ní láti nájú ṣe ìkìlọ̀ fáwọn ìgbìyànjú sẹ́nìkan ò tí ò tí ò wá sí ìkìlọ̀ fún wọn rí lẹ́mù fún nínú lẹ́yìn dára tí wọ́n kọ́ bá àwọn àlóhùn wọ́n kú ìhálẹ́ lẹ́mù ABS Media Channel. إنذار جميع من بلغته دعوته من الجن والإنس إلى آخر الذهب كان الذي جاء بما جسده ABS Media Channel. Tóṣì lọ́pọ̀túnítì àìjẹ́ tí tọ́ka ìnáde Mùhàmmadu wáyé àgbàdo ìṣẹ̀kùn. Mo jẹ́ kókò ní àjẹyìn. دعوة إنما دعوة عالمية. PBS Media Channel. International دعوة، لم يرحل International Purpose. لأنه كان النبي يبعث إلى قومه خاصة. فيري أنه خاصة. اللهم في PBS Media Channel. الدكتور كان وبعثت إلى العالم عامة. أنا وجدني النبي هو كل من وريد من كلمة international دعوة لكل international language إلا رحمة للعالمين فلما نجأ نوع شيء نجد مثل سوء نجد للعرش لم يكن نجد ذات دعوة previous media مراحل الدعوة مراحل الدعوة our principles dáwà tá à ń lọ́dún ṣe òun kì í ṣe ẹ̀ka náà ló ti ṣe. Wípé especially àwa akẹ́kọ̀ọ́ ìsìn títà náà ń bẹ báwa láìpẹ́ ṣe dáwà lọ́wọ́ lọ́la. Sọ́dọ̀ máa ń ká ní àwa dàbẹ́sìn. Ká ní ara bá ti dá ti dáńgé. ABS Media. Sọ́wọ́ sí ó tún máa bọ̀ wá sábà wá ní èmi ní àwọn àkàn máa wá lẹ́yìn mi tí wọ́n máa ṣe lórí tí mo ṣe. Àníbò gáàsà ti kọ́ bóòlù àgbàdo ṣe sí. Ìṣòro sọ̀rọ̀ àyùbá àgbàdo ṣe orí ṣe. Kí làwọn sọ̀rọ̀ ń lò tá pàdé? Kí làwọn ojú ọ̀rọ̀ tá àgbàdo lò láti rí òfin? Gbogbo àwọn sọ̀rọ̀ ń ṣiṣẹ́. Màbá kúrò. ABS Media Channel. títà wà lẹ́yìn nígbà kọjá àwọn àfáàní mẹ́rin المرحلة الأولى ويمكن الدعوة التلوية CBS Media Channel الدعوة عندنا وتكلم ذكر الذي تكنك كما تنشي دعوة أو من قبل كان يكون هنا أمدين تقوى AVS Media Jenna. Taarifa mustaqbali التي àwọn èèyàn kọ̀ọ̀kan ní kàǹtì tí ìgbà tí dáhàwà ìgbà tí wà ti àwọn ọmọ náà ní ó pè. Ìwà òṣìṣẹ́ tí ó kàn sí máa tí wọn tí wọ́n tó ìyẹn lọ pé kíníkà tí wọn lábẹ́lẹ̀ àtàwọn tó bá súnmọ́ àmì náà bí náà kíníkà máa lọ lábẹ́lẹ̀. الدعوة التنوية أي بيت أي الله الذي أي يأتي بيده أي دينه أكثر أي لهم ولا أي له وهو الدعوة البشرية ABS أي Dawah. Jadi, أي konflik Dawah أي sesuatu

wọn lọ tọkọlọ́jì ò ì ní ti public connection. ABS tó máa pè é lójú òun gbogbo ayé ló tapọ̀ ọ̀ọ́dún tẹ̀lé ṣe ABS Media Channel. ń lẹnu dára lẹ́nu lórí báwọn méjì wọn ju àtàwọn sàkóńtàǹtì tí ó sọ̀rọ̀ àǹtí ìpèsè wọn ó sọ ọ́ sí nǹkan tó tí ó wọ̀ láwùjọ. ẹ bá ti lóun pẹ̀lú nǹkan náà tó ń tàn wàhálà ló sọ̀rọ̀ ẹ bá ti pẹ̀lú ọlọ́run ṣé láwùjọ ṣáínà lọ́wọ́lọ́wọ́ báyìí sáńdé táwọn ènìyàn gbọ́dọ̀ bá wọn. ABS Media Channel. Ẹgbẹ́ wọn ló jú àwọn mẹ́sìlì ìsìláàmù tí ìyẹn rí dé jáde láwùjọ. Ìgbẹ́ òyìnbó láwọn fàráàlì ìsìláàmù lọ sí láwọn àwọn ọ̀rọ̀ ìyàwó ńlá jẹ́ ẹgbẹ́ òfin wọn láyé àìsírí bí. ABS Media Channel. Wọ́n ti sáàmù fún ẹ̀rọ ìgbàgbà. Àwọn tí ń jà ń gbẹ́ fún ẹ̀ka ni. Wọ́n ti kúkú sọ̀rọ̀ lóun fẹ́ dáwọ̀ ní ìdí ìjọba ìrìn ààrẹ tó sáré àti gbogbo ìtújẹlẹ yóò ju àwọn lọ wọn lè fẹ́ máa di jáde láwùjọ tó ń tọwọ́ bá ti ànábì kọ́ṣe tí òun ó ní ògbésí ayé ànábì kó ABS Media وابتداء الدعوة لأن مرحلة لا استيقاظ مع كتاب المبتدئين في الذي هنا في فضل الدعوة كان كمان تنصف كل هذا بعد مرة لأنه يقول AVS Media Channel. عند دعوة للمفروضين a lè gbé dáhàrà bọ́ síta ká polongo. lẹ́nu àkọ́kọ́ àtẹ̀kejì wọ́n bá tán létí ẹgbàá máa ń lò. KBS Media Channel. ìpéǹkì nígbà nígbà lẹ́nu tó bá bọ́ sí lẹ́nu ọlọ́ọ̀nìta. ẹlẹ́nu tí a lè láti ṣe public dàwa àtẹ́yẹ bọ̀dù bá fẹ́ cross owó rẹ̀. tó ní wọ́n pọ̀ jáde. Media Channel. wọ́n pọ̀ ممكن تلقى بدايتها باحتفال وتفرجين به يعني تأتي تدع كجوي تدع كجوي مرحلة نوع مرحلة سيدية ميديا كان الله عليه وسلم وكان يستيقظ يأتي إما تجي الناس دعوة الزهرة الزهرة مع قتال كل من يقول سيدية ميديا lọ́nà mi pàdé. Láti tó sáàlì dára, láti lẹ́yìn kan tí ó fẹ́ máa lọ gbé òkúta àbí ẹ̀sùn sójú ọ̀nà dára sábàdà nínú tí ò bá yẹ ṣe. Ọ̀sẹ̀ lẹ́lẹ̀kẹ̀kà, lẹ́lẹ̀kẹ̀kà yẹn lọ sí dára ní ọ̀nà publicly. Ṣé ìjọba wá dé tó mú gidi tó lọ́wọ́ máa ń lọ ẹgbẹ́ láti òṣìṣẹ́ ilé àmì ìdí ẹ̀mẹ́ta yẹn? ABS Media Network. Àwọn ìlú wọn padà wá kó lókèjì. Wọ́n wá lókèjì kí wọ́n máa fi dáwà pọ́pílókì sábà sì gbọ́dọ̀ nìkan bẹ tó fẹ́ máa múra. ABS Media Network. Ìdí wọn kò fún dáwà ẹlẹ́bàá. Láti ṣe ń gbé nígbèyàn nígbèyàn ayé òṣìṣẹ́ ọlọ́pàá nígbà ìgbà kọ̀lẹ́dà táwọn ọba lọ́ta ìlú ńláńláńlá. Àgbàsílámù ti ọba yìí kọ́ ìlú aládàáfíà. Aláṣìlẹ̀ ní Gbàsílámù pa wọ́n tó ń jẹ nílùú rẹ̀ tí wọ́n ní tí lọ́mà ti ṣe tí wọ́n ní ọ̀rùn. Tọ́wárà ní wọ́n lè wà lè bẹ̀rẹ̀ jọ. Wọ́n ti láwọn mọ́ra tó gbọ́ àná lò ní ìrẹ̀lẹ̀ níyà. Báyìí náà lè ta àwọn tí táwọn ọba ìlú káàkiri náà. ọmọ yẹn gbẹ́gbẹ́gbẹ́ láàmú àwọn tó ń bẹ lábẹ́ wọn àwọn sáṣà tó ń bẹ̀rẹ̀ ní èdè tẹ̀lé gàdúrà tí wọ́n lè ní bàtà. AVS Media Channel. Sọ̀rọ̀ tí ìbẹ̀rẹ̀ yìí ni àwọn àfáàrí lọ́wọ́ ti rẹ̀ دعوة الحبيب مصطفى صلى الله عليه وسلم وقفت دعوة سرية لنا دعوة دعوة جاهلية مع قتال من ابتدأه بالقتال ولكن يعني دعوة جاهلية مع قتال كل من وقف في ذلك فيكون في دعوة جميلة لمسلم النبي الأعلى وفهم أوامر الشيطان به lórí àwọn ìṣèlú tá a láìlá sí ìgbà ìdáhùn. KVS Media Channel. Ẹ̀rọ ìdí tí wọ́n náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọdún pọ̀ ẹ̀kọ́ tó gbé sọ́nà yìí ọwọ́ tó ti dáhùn. Kò sí wọn pé kọ̀m̀pọ́ìsì ìlú tí wọ́n náà gbó òkú lójú. KVS Media Channel. Akọ́tọ̀lẹ̀ dáhùn sí ìlú náà wò àmì ìṣirò ibi kọ̀m̀pọ́lì ní kí ìyẹ́kù tó títí lẹ́gbẹ̀ẹ́ àwọn míì especially inú àwọn tí wọ́n ti wọ́n láyé hàlọ́ kì í JVS Media Channel. Ti kásá fúnra wọn ló ń kà wọ́n. ti sọ sọ̀rọ̀ yìí ti ìpìlẹ̀. Ìdáwó ìgbọ́dọ̀ wá àti kápákọ́ ní ilé tó ti sọ̀rọ̀ yà náà. Àwọn ènìyàn máa ń bẹ́lá wọn. JVS Media Channel. Ìwé yàtọ̀ ẹ̀sìn náà ló pẹ̀lú àwọn àwùjọ tí system of government tí àláwọ̀ pọ́lítàlù ti ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ìrìn níbi ẹ̀yìn ìṣèlú ìyàwó nàìjíríà jáde dára. Kòmárì ká máa sàlàyé kó láwọ̀ ti máa lọ nígbà náà nínú ọgbọ́n ọgbọ́n tilẹ̀ kòmárì náà wọ́n àná ti ní ìdí ìṣẹ̀lẹ̀ kòmárì nígbà náà lọ lórí circumstance àwùjọ. Ìwádìí ilẹ̀ kòmárì ò kì í ṣe kọ̀ǹkọ́rì كيفية ميزة دعوة أو دعوة ميزة ميزة أو دعوة ميزة ميزة lọ́dọ̀ máa nígbà tí àwọn ìlú bí iṣẹ́ àdá ni wọ́n ń dà bá àwọn mùsùlùmí táwọn mùsùlùmí ń bẹ̀rẹ̀ lẹ̀ bí ẹni gbogbo tí wọ́n ń bẹ̀ lágbàáyé hálíkóyọ̀ fún ọmọ wa tẹ́gbà lọ́wọ́ wọ́n láwọn ọmọ wa ṣe public power wala pẹ̀lú mọ̀tò ìgbà ẹ̀ máa ń yọrí bá ẹ̀ máa ń yọrí jìnnà ẹ̀ máa ń ìjọba ìjọba náà lò. ìjọba yóò ní ìjọba wọ́n àwọn àwùjọ orí èmi di a kind of secrecy láti máa pe àwọn tí wọ́n bá yọ nígbàgbọ́ ìsìn ọ̀rọ̀. láti ìdèdè wá àwùjọ tí ò bá ní pọ́blẹ́mù owó ní báwọn náà wá ní à. ṣé kí ó gbọ́dọ̀ ṣe é gbé bàbá. àbẹ́sì yóò máa ní ìdìbò abẹ́lẹ́gbẹ̀ ìjà kó dáwà wọn ni wá wò àdìpọ̀ oníṣòwò yà ní ṣe o àdìpọ̀nìjà ọ̀yà ní ṣe o ká máa bá àyàn jà ká máa pa aró pàdé má ní ìdè. AVS Media Center. Ìta mọ̀ wá lọ àdáwọn àmì ètò ìhádù wọ lẹ́dọ̀ báàbò lẹ́bọ̀nà bí lọ sí ìhádù. Ìhádù àdìnábì ó ní ìtọ́ ṣìṣì. Kírú títí o bá tẹ̀ ní àgbélẹ̀ kẹ́ẹ̀sì ní orí táàgbẹ́bí náà ní kókó ṣìṣì. AVS Media Channel. Sọ́dọ̀ lórí inú òòlù kòkò sábà bẹ̀rẹ̀ sí máa ń jà. Ẹni bá ń jẹ àgbàlá ẹ̀ máa lórí ayé tí ẹ̀ ti jẹ òṣìṣẹ́ ọlọ́run tí ẹ̀ ti jẹ àwọn tí wọ́n gbà bá ní láti òbèrè máa ń jà. Lẹ́bí ò lọ́n ṣe ẹni ìhà. ABS Media Channel. Èyí tí ìdí ìrìnàkiri fún ìrìnàkúrò lórí ìtú wàhálà òní ṣẹlẹ̀ ànábìrin bàtí yẹn tó wáyé nígbọ́dọ̀ wọn bá nàbì lórí iṣẹ́ pé ọba gbẹ́ nìkan ló ń jẹ nìkan ní ẹni yóò rí àgbá fún ẹrù rẹ bó ti yẹ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbèsè yìí ládọ́rin á gbọ́dọ̀ wí débi sálẹ̀ sílẹ̀ rẹ̀. báwọn èèyàn ti àdúrósì jihad ẹgbẹ́ bí kò sẹ́ǹtì ẹ̀sìn lórí ó fẹ́ẹ́ máa mú mùsùlùmí nìkan òbí ìlàdì ìṣọ̀bà. AVS Media Channel. Ọ̀nà ọ̀gá tó pààyàn tó pààyàn jihad ń bẹ lọ́sà kọ́dà bóyá irú jihad bẹ́ẹ̀ tó irú rẹ̀ lè máa bẹ́ ní ìsìláàmù láwọn àtàkùn fáńsì náà. previous media channel. púpọ̀ nínú tí wọ́n dẹ́kọ̀ wọ́n àdúrà ibi tí wọ́n ti ṣe jihad wọn àti circumstance wọn ti jihad fún àti ọ̀sẹ̀kẹ̀ láti ọ̀sẹ̀ ìtakùn jihad. tí wọ́n máa dúró ayé. previous media channel. jihad jihad is a circumstance ó lófin ó lẹ́ni tí yóò lọ ṣe ó lẹ́ni tí yóò lọ tí yóò sọ kò tí yá èyí ti gbogbo ìgbà tí ìyá bá jẹ mùsùlùmí kì í ṣe ìgbà tí mùsùlùmí bá gbà wá rẹ̀ pé ABS Media Channel. wọ́n ní wọ́n ń tẹ̀sí hajj. ètò ìṣó sọ̀rọ̀ sí wọn ewu tí wọ́n padà kàn wọ́n látara tí wọ́n ń ṣe ni ó di dáadáa tí wọ́n ń lọ. èyí táwa náà ń dojú lóhùn. ọ̀pọ̀lọpọ̀ ìhádìí. Media Channel. láwùjọ àgbáyé ó gba àwọn jìhádù kìí ṣe ní ìlú tó ti ṣe ọlọ́wọ́ bá ẹ̀ṣẹ̀ ara ṣe. Wọ́n débẹ̀ ẹni báwo káàdì náà ṣe àṣà àwọn ìṣẹ̀ ìgbéga. Ìṣèkà àwọn àgbẹ̀gbẹ̀ káàdì náà ní àwọn díẹ̀ díẹ̀ síbẹ̀ tí àwọn káàdì náà ti gbé ọ̀pá. Ọlọ́run náà àlejò arápàdé bàbá Muhammad láṣẹ láti ṣe ìrù dáhà gẹ́gẹ́ yìí. ABS Media Channel. قم فأنذر وربك فتكبر وثيابك فتكبر والغدر فاهجر ولا تمن تستكثر ولا تكبر. ABS Media Channel. nígbàgbà tó ṣe tó sọ̀kalẹ̀ fún oṣù ọlọ́run àwọn náà láyà méje ọlọ́run. Ayà àkọ́kọ́ tó kọ́kọ́ sọ̀kalẹ̀ lóore márùn-ún. سورة العلم ABS Media Channel. Ọba ìlànà tí ó ti pèsè sọ́ọ̀sì ọlọ́run nítorí tí ó bá ti pèsè àwọn tó kò sí kò fẹsẹ̀ kan tó ní ìbò láyé máa pẹ̀lú májèmú fún yàn tí bá Media Channel. Pẹ̀lú ìgbésẹ̀ jẹ́ ìyẹn tí wọ́n ń dáṣọ kò dáṣọ wà ní kó dáṣọ orí lọ. Àtúntò ní ìdájọ́ mi àtúntò báyìí ni àsìkò àsìkò owó ní. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń Media Channel. Ṣé ọlọ́run tí ó sì dàgbà bí gbọ̀ngbọ̀n ènìyàn mọ̀ wá wọ́n ní orí bẹ́ẹ̀lì ìfaradà tó bá wá rẹ̀ nígbà tó ń fi ọlọ́run ó ń gba àrùnjẹ kódà tó dùn ọ̀rọ̀ kó gba àrùnjẹ. AVS Media Channel. Ikọ̀ ọ̀rọ̀ ti fi ọlọ́run. Àwọn abẹ́ ti fi ọlọ́run. Àwọn nǹkan tó wà mú lọ́wọ́. Ọ̀rọ̀ ìgbàgbà pàtàkì ikú yáyé pé ìdí ń jẹ́ góòlù sáà fi. Media Channel. Gbogbo máa gbọ́dọ̀ pẹ̀lú.

lọ́wọ́ kéèké sí máa nínú tó máa ń ta owó gbogbo. Nígbà tí ó fẹ́ máa dúpẹ́ ọlọ́run, tí wọ́n máa ń ta tí ó máa ń lọ ọ̀gbọ̀gbù. Ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀rí ní ọlọ́run ṣe dáadáa àwọn tó àwọn àbáyé bóyá tí wọ́n máa ń lọ ká má máa tà. Àwọn yóò wọ́n sì kéré àwọn tó kọ́lé làwọn tó tiẹ̀ wá máa ń gbà tí wọn ò máa ná. Máa ń ṣàfihàn máa ná. Wọ́n ní máa ń ná ni kí ọkùnrin á máa kúrò ní gbogbo tó lè múyàn jìnnà sọ́lọ̀. Iṣẹ́ ẹ̀kọ́ ni ṣe kì í ta ni. Gbogbo àwọn tó ẹ gbúdọ̀ yóò fi ní rí ọlọ́run ọba ìjìnà kúrò lọ́kàn ẹ̀. Ẹ̀sìn ìlú olóògbà ń fi pọ̀ ìdí máa. mímọ́ nù ni kí yíyọ sí ẹni ó fi dá àwà náà gbọdọ̀ má àfọwọ́ ní máa dọ̀ sí ọ̀hún. kò ní máa rìn káàkiri ṣé ibẹ̀ ni tí ó bá gbọ́ dá àwà lójú kálà tẹ̀rọ yẹ ní bá ti ṣe dá àwà ní ó ní irinṣẹ́ tí ó ṣe sí ìkọ̀bórí náà ti dá àwà. ní ìrẹ̀lí KBS Media Channel. pàtàkì ló gbà wọ́n ti yára bá ká pàtàkì lè. ثياب يطلق ويراد بها النفس ويطلق ويراد بها الثياب الحقيقية ABS Media Channel والرجل ده بقى اللي معناه بيكونوا تشغلوا بكو أبروكم طبعا ابن عبد الوهاب ولا الأصنام وهجرها تعرفها ABS Media Channel táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run kí èèyàn sáì bá a sì máa. àmì àrètí ní bá a fi máa ní àìní sì máa wẹ̀lú bàbá AVS Media Channel. a ti bá ìbàwí sóòtà àyè sóòtà náà a sì ní bá àwọn ará ilé ìtàkì náà. wọ́n lọ rẹ́ pé ìtàn bọ́ọ̀lù ọlọ́run wá sọ fún àtàlẹ́ yìí ABS Media Channel. Lẹ́yìn Media Channel. àwọn èèyàn tẹ́lẹ̀ ọkàn ó pọ̀ ṣe o. Ọlọ́run ti wá bẹ̀rẹ̀ sí máa já ìtẹ̀lẹ́gbọ̀ Mùhàmmad láti ìpìlẹ̀ yìí ولربك فاصبر KBS Media Channel. Dàámàlà torí ọlọ́run. Gbogbo tó ọba ní tọ́kàn rẹ̀ ò nífẹ̀ẹ́ sí dàbí torí ọlọ́run lọ sí. Lẹ́yìn náà, ìṣọ̀ náà lọ́dọ̀ ìṣúná ṣe dáwọ̀ ABS Media Channel. Kí ẹ gbà fún ìṣọ̀ náà bá àlejò ọ̀la. Nínú àwọn tó gbà fún ìṣọ̀ náà bá àlejò ọ̀la, lábẹ́ dáwọ̀ ìkó ní ìyá wa Khadija ọ̀dí ọ̀gbọ̀n bá àlá. CBS Media Channel. صلى الله عليه وسلم من إشارة بشر يرجو أن أبشر خديجة الله قال من نفسك وافوني وفي خديجة KBS Media Channel في بيت من قصد إذا تنوى الجنة أما في كيل كلا في معنى لا سقط فيه ولا نصب هنا بس وليه كسام بي ABS Media Channel كسام على البيت من هي الخديجة إنما صدق النبي لم تشعر الصبية ابن عنه علي هو وعلي بن هو طالب أمرنا وأنواع وعندنا لو عمل ABS Media Channel لكن دعوة الصبية أما تنجبوا lábẹ́ òṣìṣẹ́ ọlọ́run àti ìjàdọ̀gba ni wọ́n ní wọ́n máa wá fún ẹrú ìran pàápàá Muhammad ọ̀dọ̀dẹ́ ìlú pàṣẹ àríkà àwọn náà tọ́. ABS Media Ghana. tó gbà pàápàá Muhammad. ó ti dé nígbà tí bàbá zéèdù padà wá wá sílẹ̀ bàtà tó kọ́ nípa pé ọdún mọ́mọ́ mọ́ ní zéèdù wà ó ní wọn kọ́ mọ́ mọ́ tó ní zéèdù. Àwọn ìpàdé wá wá wá jẹ́ ìpẹ́lẹ̀ mọ́ pẹ̀lú wa. ABS Media Ghana. Wọ́n máa lọ pẹ̀lú bàbá rẹ̀ ní lásìkò ọ̀dọ́ ọlọ́run tó ti ní ayé gbé wọn ní ìlọ ẹ̀yìn tó ti ní. àgbàdì àtijọ́ ilẹ̀ sàhálà wọn wá wọ ọ̀pọ̀ débi wípé gbogbo ara máka ọ̀mọdé lò ní. ABS Media Channel. Gbàdúrà wọn àgbà tòlẹ́ dé ibú ibù Muhammad. Kọ́lọ̀ tó wá ní ìmọ̀ ọmọ ọlọ́mọ tẹ́ni ẹlẹ́yìn ìdáná. Ẹgbẹ̀ náà ọ̀rẹ́ mùsùlùmí kò wà. ABS Media Channel. ọgbẹ́ náà lè dá àwọn ìlàkọ́kọ́ sàmàrí tó gbà fún ìṣọ̀lá ọba àlejòọ́lá ọlọ́ọ̀rọ̀ àlejò ọ̀tẹ́lẹ̀. anábì ń sọ̀rọ̀ láti lè fi ọ̀nàìsì ìṣesí alákòóso ẹ̀kọ́ sàdábì sọ̀rọ̀. ABS Media Channel. ọlọ́run bá gbé mi dìde ọmọ mi sí ní ṣàkóso tó ń tajà àbúta gbogbo ẹni ìparọ́ ẹ̀ẹ́dàlọ́run. ọkùnrin àbúrò lọ́kùnrin sọ̀dọ̀ àbúta. Uh, أحد إلى الإسلام إلا كانت له عين وكابرة وتردد ونظر كيف كان ده الإسلام مريض ولو ده سكت آمين يد الله هنا ABS Media Channel. إلا أبا بكر ومن الفني ولوم قوم ما كان فينا الخمس هو ما تبدل فيه وما كيلو ABS Media Channel سري أما يوم بحث لما كمان بني كنت تعرف بالليل يقع أو يقع به سنوات سوء الشيء أو يقص الدين ABS Media Channel وعندك ولا تلمين ولا بيتك بعض أنا بيتك بعض دعاء توقع كل من الوفاء كما يقول عن نبي يميل مش البلد يميل ودعوة كيفية ميشة كان عثمان وليه سعيد بن بدء بن وليه وعمر بن عمرو بن والأوان وأنت أبنا والعشرة المبشرين بالجنة أو يكفي إلى الله ونصنع لما في كيفية ميشة كان نعم نستدرس الوعي àwọn àfáà ní láwọn tó padà wá ń pẹ̀lú ìṣe ọlọ́run padà wá wọ fọ́tù díẹ̀ dára náà lè bọ̀ dára tá lè máa ní oṣù hápì bílíọ̀nù. ABS Media Channel. dára tá a bá ń dáwọ́ àwọn tó lè fi ṣe lọ́run across Egypt a máa ní bílíọ̀nù lọ́rọ̀ yẹn. kì í fi máa fi pọ̀ lẹ́kùn lẹ́nu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n ní mò ń ju fọ́tù lọ.

ABS Media Channel. Ìsáfẹ́nu ìdíkà lẹ́bi ìṣòyò. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan àjùm ká lẹ́bi ló tó kọ́kọ́ tẹ̀lé ìpàdé ó wà lóko òṣókè kò bá àbójútó òṣókè sọ̀bá. Wọ́n ń gba ló dá. ABS Media Channel. Wọ́n bá pàdé lẹ́bi kíákíá tó wọ́n ní òṣèlú Màdúrà. Bóòlù àwọn ọ̀pọ̀lọpọ̀ sáà lẹ́bi wáyé tí ló bá yóò ní ó ṣe wá sí i wọ́n ní náà rí kọ́lẹ̀ kò fún wọn àgbà tó dá àwà lọ́wọ́ kò sí fún ọkọ̀ máa ní àwọn ìkọ́ṣọ́nà. abs media ìgbà nílò olùsí tó yẹ kọ́ ṣe nílẹ̀ kọ́ wá lọ ní nǹkan mi ṣe torí pé tọ́ba ní kọ́ ṣe tó yẹ kọ́ ṣe lásìkò ewu ìdè làwọn àfáàfin ní. abs media ní ọ̀gẹ̀dẹ̀ náà ló gbà bí ọ̀tọ̀ ni zamanu kò wá tí àwọn mùsùlùmí máa ń bẹ ní zamanu dọ́à àsìkò tá à lágbára. ABS Media Channel. Nǹkan táwọn ẹgbẹ́ wa ní láwùjọ tó tó ìkápọ̀ sí inú ìgbésí ayé òṣìṣẹ́ ọlọ́run lọ ní ní ká lọ ṣàdáwọ̀ Gbogbo tá a bá mà nípa. ABS Media Channel. Fáwọn èèyàn. Ká má tayọ̀ bá lápèjúwe wọ́n sì bí ìrọ̀rọ̀ àwọn afáwọn ẹlẹ́sẹ̀ dàrímà nílẹ̀ fáwọ́sì lẹ́sẹ̀ dàrímà jẹ́ àkójọpọ̀ àwọn àfáà tí wọ́n máa ń sí ìlú àfẹ́ àwọn ìṣe ẹ̀sìn. Media Channel. láti láti yé lòpọ̀. àwọn táwọn bá táwọn ẹjọ́ bẹ̀rẹ̀ àwọn fẹ́ gbọ́sùdà ṣùgbọ́n tí òṣìṣẹ́ wọn gbọ́sùdà mọ̀ ní wípé wọ́n sọ pé káwọn. AVS Media Channel tí ẹ bá ti gba ẹ̀dá méjì nílà méjì ìyàwó wa bá ti làm ọ̀tọ̀ bá sáré kéde rẹ̀ ọ̀pọ̀ kọ̀ ní o. Àwọn tó mọ̀ bani lọ́pọ̀lọpọ̀ àwọn láwọn ẹ̀rọ ni ọ̀rọ̀ nítorí pé owó láwọn nẹ́tíwọ̀tà àwọn àwọn àbáwọ̀ àti báyìí àwọn ìdùn àhàn tí ń bẹ́ẹ̀ lè lọ́mọ sọ̀rọ̀ ìwọ̀n. AVS Media Demo. Ìṣèlú wọn nígbà náà. Ẹ kẹ̀kẹ́ sí máa pa owó òfin ìṣìláàrùn ní ní òun rẹ̀ nínú náà wà gbọ́ wo yóò rí iṣẹ́ àyíká. Lómi ìgbà tẹ́lá. AVS Media Demo. Wọ́n yóò sì máa tẹ́ sí ẹ̀ wọ́n fà. Ọkọ wa tó bẹ̀rẹ̀ ní. Ó rà bàbá yìí. Ṣé ń dáhùn olùmọ̀ lọ́pọ̀lọpọ̀ òbí ìgbà láwọn láwọn àdúgbò ní pé. AVS Media Channel. Báwo ni wọ́n máa dá abẹ́ ẹ̀sẹ̀ṣẹ́lì báwọn ọkùnrin? Ọlọ́pọ̀ ọlọ́run òfin dà. Wọ́n ń bẹ láì dábọ̀ náà. Wọ́n ti wá ní wọn pé àwọn ọmọ ìjọ ìlú ọdún ọ̀gbọ́n nǹkan ọ̀rọ̀ ẹ̀ lọ sí. AVS Media Channel. Ṣé ìyá ọ̀sà kan ti yẹ? Ìyá ọ̀sà ẹlòmíì tó bí ọ̀rọ̀ àmú òde kí wọ́n yọ ọkùnrin ìsìlámù tó láàyè ọkùnrin ìsìlámù wọ́n ká àdìbáyìí àwọn àdìbá àti irú ìṣó ẹ má sì máa sọ fún wọn. ABS Media Channel. Ìṣe ọ̀fẹ́ táwọn rí Fúlàní ayé. Tó bẹ̀rẹ̀ náà ní wọ́n ká kọ́ ẹ̀kọ́ wípé alábi pé ìdé ìpìlẹ̀ kan jáde lókùn ìsìlámù yóò kó aburú bá mùsùlùmí lábùkù tó wú rẹ̀ ó pọ̀ ju àìsàn ní ẹ̀rọ ìkásáké sábà sọ̀rọ̀ àìmọye àwọn sàábì kan àwọn sàábì òjijì ọlọ́ sábẹ́bẹ́ wọ́n ti fẹ́ràn pé sùn ní ọ̀hún sáà mọ́ náà sí. ABS Media Ghana. ṣùgbọ́n kẹ́mi rẹ̀ lè máa dínkù ìgbà tágbára ó dé sáà ní ìdúró rẹ̀. tó bá yóò ń dájẹ́ dámà pé kò sùn nínú láti ìpìlẹ̀ báyìí tí mọ̀ tí wọ́n á àlè má láǹfààní àná. ABS Media Ghana. látara ṣe dáwà ìròyìn ìṣẹ̀lẹ̀ àtàdúrà ní lẹ́bù dáwà tó yá ìyá ṣe public dáwà ní ká máa tó ṣàfihàn ká máa pè é ṣe dídá. CBS Media Channel. kódà lọ́mọ bá àlejò ọlọ́pàá aláṣẹ. ọlọ́run tẹ ọ sọ́dọ̀ rẹ̀ fún màṣúà kí wàá ń lérò àṣìírọ́tẹ̀tẹ̀ akọ̀rọ̀. Ṣé Muhammad AVS Media Channel. Ọ̀pẹ Media Channel. AVS Media Channel. فهكذا الذي بدا اسمه قالوا يا صباحا تقالوا AVS Media Channel. السلام عليكم ورحمة الله. Díẹ̀ díẹ̀ làwọn ẹ̀sìn wá lòdì sí ó kàn sí ń jọ̀dọ̀ náà. إن معنى مولود الناس لسه هو في مرحلة مدنية متأخرة ABS Media Channel. وقدم الأهم هو التوجيه المهم وتنفع بالموت important إذا يلا important نقول في التوجيه هنا ABS Media Channel. فقالوا من هذا؟ එන්නේ තියෙන ආකාරයි. සත්‍යය අවුලේ දුන්නා තමයි මොකෝ ආගලන. මොනක්කෝ ආවතෝ සුඛිසබ්බ නුවන් දෙන්නේ. قال ابو الكيفيه ميديا جانا ان الطلبه خرجوا من السفينه هذا الجبل لكن هو يعني ذاك يقول في ما يصير وكذا ترى هو يقطع اي كان كل صوره ذاك عنده غير ABS Media Channel. هو لكم وكذا ذلك قال فإني نذير لكم بين يدي عذاب عظيم وما تكره منه سادة كيلومترية صوتي قال أبو لهب ABS Media Channel. أبي kí ó fò tọ́lọ́wọ́n bá kọ́ máa lè bá a fẹ́rẹ̀. ó lè jọ bẹ́ẹ̀ lẹ́kà ó lè dókòó máa bọ́ta òun o. ما جمعتنا إلا لهذا تجريه طرف واسيرا وقد AVS Media Channel òun lẹni tó kọ́kọ́ fi gé tó sọ̀rọ̀ ẹ̀ tó dùsọ̀ ọlọ́ òun sì lẹni ìgbé tó mọ̀ kọ́ ọmọ ibi tí ń tún sọ̀rọ̀ náà ni àyà ti sọ kalẹ̀ wípé kẹ̀bẹ̀sì ẹ̀dá àbí ìlà. AVS Media Channel. Débi táyà náà kọ̀ ọ́ sí. Wọ́n lẹ́kọ̀ọ́ náà tó ń bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ kọ́ ni pé àkọ́kọ́ àwọn tó kọ́kọ́ ta kò ní ṣe ọlọ́run làwọn àmàlẹ́ kì í. ABS Media Channel. ọ̀rọ̀ náà ò bí ìbánidájú ìṣí pé kò sí dáàrọ̀ kọ́ o. ìbánidájú pé íńtẹ́ẹ̀tì àwọn lárúbáwá láti fẹ́ darí ni. àwọn mọ̀lẹ́lá bí íńtẹ́ẹ̀tì lárúbáwá làwọn ń jẹ́ jẹ́ àdúrà kò lẹ́yìn. ẹ̀ka àwọn mọ̀lẹ́bí náà jọ́ yẹn. ABS Media Channel. wọ́n lọ lọ́kùnrin lọ́lọ́kùnrin ànábì yìí ṣe bẹ́ẹ̀ bákan náà ká tó mọ̀ wípé kí ló dé kí ó lè báwọn èèyàn láti rí ibi ìgbà báàbí láti kíákíá. ilé ẹ̀mí ìdí ẹ̀jẹ̀ náà. ẹ̀jẹ̀ náà ní tòun àwọn àbáyé kò kò rọrùn bẹ́ẹ̀ káwa olùgbègbè náà á gbọ́ orí tó kò rọrùn. táwọn èèyàn bá ti bá sábà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ABS Media Channel. وعائشة رضي الله تعالى عنها أنا لهم وضع عليك ولا تنكي آية لفظ لفظ kalẹ̀ nípa ọtí. ABS Media Channel. Má ní ẹ máa mú tí má lápapọ̀ ọjọ́ ìwò ní kọ̀sílẹ̀. Sọ̀rọ̀ mi ti ẹ̀mẹ́ta fún mi wà lẹ́yìn. Wọ́n ní ẹ̀sọ̀ bí àjò العادة الطبيعة الثانية PBS Media Channel. Àdámọ̀ kejì ni. Ìwádìí dínyàn kúrò lábẹ́ àdámọ̀ ọ̀hún ti pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àlẹ́ yìí ló fi bá wọn jà. Ní ó pè lónìí, wọ́n gbà lè ṣe ní bá wọn jà. Ló ti wọ́n pè wọ́n lọ́la padà, wọ́n ti gba ìdẹ́sí. PBS Media Channel. Tó ń ra àrẹ̀ pé àwọn tó ń fẹ́ mú jáde kúrò ní tó ń ṣe yìí ní ó ti take time kátó lè kó o bẹ wọn náà má lò tó pé náírà tó o tó lọ́wọ́ ọjọ́ tó o bẹ̀rẹ̀ náà ni wọ́n gbà fọ́. ABS Media ni náà lọ gbà á. Lọ́mọ ìfún wọn pé dáhàwà sóńtà mi. Ó ti kó tó ti bọ́ sóńtà kan lórí. Ó ti ká ibi yóò àgbà lọ sí ìṣèlérí. Láyé rẹ̀ náà, ó ti lọ bá rẹ̀ nítorí ìdáàbò. ABS Media Channel wọ́n náà tó wá rí kò pé wọ́n náà máa fi ṣe táwọn èèyàn ṣe ṣẹ̀dá ìṣẹ̀kó ń tún sàmẹ́nà wáhú àríkú ṣẹ̀ṣẹ̀lẹ̀ náà. lẹ́yìn náà ṣe ìlú àná ABS Media Channel. ó gbòye ní previous media data. كل ما هي قلنا فلا لا المسلم ما تعرفش آية سوا مسلوك ولا تقولوا لمن ألقى previous media channel مؤمنا يريدون تبدون الحياة الدنيا لهم يعني كذلك كنتم قلنا الله مرات كيفية ميديا قلنا الله عليكم قالوا ما يساوي انا خمس الكيلات يجوز البيت يعني ọlọpọ wa la sùn kiri ọlọpọ wa la la pàtàkì báyìí ọlọpọ wa gbogbo tí wọn ti làwọn náà bá wọn ṣe. AVS Media Channel. iṣẹ́ àìlera bùnú ni o sọlá ti fi ṣe àmọ́ alára náà ń dá ní láti láti ìgbà tí olóògbé ẹ̀rọ náà láti orí ẹni tí òbí dá ẹ̀yẹ lọ sọ̀rọ̀ kò ní tẹ̀síwá. Gbàtà mi kẹ́rẹ́ wà ní kíkọ́ bá mi. KBS Media Channel. Ọ̀hún ìlà ìlú ìlú àlọ́. Wọ́n lọ wọ́n sàlù sí ọ̀rọ̀ kìí sọ̀nà náà. Gbogbo àwọn tí a ń ta nígbà wọn kìí sọ̀nà náà. Àwọn ará àwọn kẹ́kẹ́ tó ń ṣe òun. KBS Media Channel gbogbo táwọn yẹn ń kọ́ lóyún àwọn olùsọ̀bí ọ̀lànà ìgbà wọn tó dáadáa láti lọ kọ́ pé mo ní ìjà àti mo dẹ́rù bá lórí ìyá rẹ̀ lórí. Láyé nìkan tó ń wá wà lẹ́kọ̀ọ́ tó wọ́n náà. JVS Media Channel. Ọ̀nẹ́ tó ọ̀pẹ̀ lọ́wọ́ sùúrù táwọn tó tè wọ́n náà ti pọ̀. Àjàmára táwọn tó tè wọ́n náà ní ní ń fa àrùn ìwọ́n náà ní. Àgbà ń rí kẹ́kọ̀ọ́ tó ń KBS Media Channel. Ànábì tí wọ́n bẹ̀rẹ̀ ní lọ́ta báyìí ni. Ànábì ò lọ́ta tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń tà nábì ilé lẹ́yìn ìgbà tó tà ní. Ṣé ẹ lè mọ̀ pé iṣẹ́ ọ̀tá lè gbà àbí kọ́ lọ àìsàn? KBS Media Channel. Ṣé ìgbà tí ọ̀tá ni? Báwo bá wàá lo ìgbà àìsàn? Ọlọ́run kò kú láàbọ̀ lọ́rùn bí tàwọn ẹgbẹ́ lọ́rùn àlejò ọlá. Bàbá ni? méjì. Ọlọ́run ọ̀tá Media Channel. lọ sí báyìí different methods láti bá ìnáwó jà. ثاني أساليب المشركين في محاربة الدعوة الإسلامية هناك لا تقول سلام مع البلد فكيف توجهك أن بك وعي بكر يسيبك ويسيبك ما تسمع دولنا كان من جبل فيما مات فاصدع لما تؤمن لأنه قال أنت أنا وقال وقال وأعمد عن المشركين má jẹ́ káwọn akùnrin gbé ọ àti gba ọ báyìí lọ sí àná lójú pọ̀ wọn. فقام صلى الله عليه وسلم مكبرا من فعل جده. AVS Media Channel. gbogbo agbára tí wọ́n ní láti fi ìpèsè ọlọ́run àlùbọ́rà mọ́tò ti bẹ́ẹ̀ àwọn ìdílé yóò fà láti lọ́wọ́ wọlé especially àwọn nẹ́ẹ̀kọ̀ọ̀kìn àwọn tí wọ́n súnmọ́ ìṣẹ́ ọlọ́run. wọ́n ń ta AVS Media Channel. wọ́n ń ta àwọn ará ilé lọ́pọ̀lọpọ̀ gbàmọ́ra àkàlọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn anájọ ọlọ́run ọ̀tá sáǹtì sábà máa ń lọ tààlé lẹ́nu ọ̀nà ọ̀tún ìgbọ́dọ̀ tó kàtó wọn ìlú. KBS Media Channel. ní ẹgbẹ́ ìtàwájú wa ìlú àbá ọmọdébẹ́ni. ó dàwọn ní ẹ̀rọ gbóhùn tó ń jọ bara ni wọ́n ní ẹ̀sán ló ní bàbá wọn. nínú àwọn àwọn ọ̀gá ọ̀gá rẹ̀ àwọn ayé àwọn tó ń Media Channel ànábì ẹ̀ka wọn ọ̀tá àwọn ará ilẹ̀ náà ni ọ̀dà tí nǹkan wá dúró ànábì wọn mọ̀ọ́mọ̀ náà kọ́ àwọn tí ń dé ẹni tí ó dà káyọ̀ náà kí ni àbúlà ní ọkọ̀ọ̀fẹ́ àbúlà làwọn ẹ̀ka lábẹ́ mi. àwọn náà wà lọ́dọ̀. AVS Media Channel. ní àwọn tí wọ́n gbọ́ ní láwọn àbáyé pẹ̀lú pé wọ́n lọ bá ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó súnmọ́ jùlọ Previous Media Channel. Lord tó ní fàmẹ́lì Lord tó tà ní ìgbà láti ìṣẹ́ ọlọ́run. Kò kẹ́kẹ́ ní ìfún kó kàn òṣìṣẹ́ ọlọ́run. Wọ́n ti wá màgbọ́ ẹ̀bà Media Channel. Lórí láti ìṣẹ́ ọlọ́run àti ọlá. Ọlọ́gbà àbútọ́ ni. Ó ní إن ابن أخيك قد نبأ لمثلا أما أبوه يجي أيوة. وعاد بنا أما أبوه يلسن وقتاما وسفه أحلامنا وما أبوه إلا غير وقتما وظل الآباء قد أعرف ABS Media Channel. لا أعرف قدما. أنا أريد أن أقول لك. إذا لا tá a bá ṣe ti ká fún lórí ẹ̀ wáyé mo máa ti wẹ́lẹ́ ẹ̀jẹ̀ máa ti bàbá yìí má mà sí àwọn bàbá ò bá ti ti jáde lọ́wọ́ àwọn ìjọba. KBS Media Channel. Ṣé láwọn tẹ́ bá ti fẹ́ lé eku táwọn ẹni ọlọ́run tí wọ́n ń tẹ̀lé lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wọn dá kẹ́lá àwọn àbákàlá yìí lọ́wọ́ àwọn ọ̀dà àwọn ìṣọ́lẹ̀. Àwọn ilé iṣẹ́ òkè tí ẹ rí àbákàlá yìí. KBS Media Channel. Ìdí èyí púpọ̀ wà á tó wá sí òye. ibi tá à ń bú tó lóòótọ́ ara ọ̀rọ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ kò wá bá kí láàyè kó o máa ṣe náà èyí ó ṣe tí ẹ máa ń bẹ. ABS Media Channel. أنا بنك وكل هذا أن أحد لنا رواتب الأذن ما سما فإما أن تكفه عينا إنه كلكما سلامة وإما أن تخلي بيننا وبينه ABS Media Channel تقول فإنك على مثل ما نحن عليه من خلافه هو فقط تريد يوسف شأنه وفي إناتي وعدم تفضل بنائه ABS Media قال أبو طالب قولا رحيقا رضا وسوى الجوع فيها نظر إلى مصر وكيف أربع صلاة يوم يوم previous media channel. Báwa gbogbo ọ̀rọ̀ wo lọ fún ní gbogbo tí ò tí ò fún wọn ní dábẹ́ àwọn ìlọ sára padà. Ọ̀sẹ̀ yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa lérí pé káàmù fẹ́ níbi kó lọ sí ABS media channel. Báwo táwọn lọ pa tó wà láti bọ̀ ní àgbàsọ̀ yìí ní àbútọ́ yìí ìlànà kàṣí ìlànà wàṣọ̀rọ̀ fẹ́ wọ̀mọ̀ ìdílé jẹ́ fìlà. àgbàlagbà ní ọ̀là àwọn. ABS Media Channel. láàrin wa ẹ̀yà àtúntìkò ńláńlá lọ́dé láàrin wa. wọ́n ń nà báyìí sẹ́nu àìláàkà àníbìnrin àtòwò. a ti wá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọmọ ọmọ ìyá rẹ̀ kọ́ kọ́ bá wọ̀ ni o. ABS Media Channel. ọ̀ ní wọ́ọ̀nù o. wọ́n gbọ́dọ̀ wípé inú kó wọ́ọ̀nù rẹ̀ àti káwọn àtàrà ẹ̀ lórí kí nìyí. Àlẹ́bẹ̀rẹ̀ ọmọ ìjọba wọn. ABS Media Channel. Ó tẹ̀lé mi lẹ̀, ó tẹ̀lé ilẹ̀ ẹ̀ máa fẹ́ bí. Wọ́n ní ìyẹn mọ̀ wọ́n pé dáhàwà òdodo àti dáhàwà àbúrò ní ìjọba abẹ ní ìdàgbọ́ òdodo máa borí ẹ̀. Ó mọ̀ wá bẹ̀rẹ̀ ìyà. ABS Media Channel. Ṣé ìrọ̀lẹ́ máa wọlé máa ń lò wọ́n? Ṣé ìrọ̀lẹ́ máa ń lò wọ́n? Mo ò dáhà ní ẹni tí mo máa ń lò àwọn tó àwọn ìdáàbò fún wọn wọ́n sì tún gba ẹ̀rọ yìí dáàbò jẹ. Sẹ́wọ̀n bí táwọn ẹja sọ̀rọ̀ tí wọ́n dá sí ilé ìgbìmọ̀ nígbà máa wọ̀ ọ́. AVS Media Channel. Wọ́n padà lórí balódà àwọn tá à ń rìn ní òru ọmọ bàǹdà. Onídàbò sì wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀ẹ́dì ní ọ̀rọ̀ ìlànà. Nígbà tí àdúgbò àgbọ̀dọ̀ òdòdó. AVS Media Channel. Òdòdó rẹ̀ lásán ni ó máa ń ṣẹ́ta kiri. Wọ́n rọ̀ ọ́ bàjẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ sí bóde sọ́nà láwọn ò bàjá. wọ́n ṣe ní ìwé ibi tẹ́lù bá àgùntàn ìlú ayé ọmọ àdábì rẹ̀. CBS Media Channel. ó dà ẹni kí n bá nàbí sọ̀rọ̀ ó wá bá nàbí sọ̀rọ̀ àwọn ilé wọn máa ma ti bó òbí wa kódà wọn àwọn fàmìlì ẹ̀ lórí ẹ̀yẹ òbí làwọn ti báyìí lẹ́lórí ọkùnrin. وَوَيْلَ وَلَا أَشْهَدُ أَنْ يَا دَارِ أَنَا قَوْمُ بُوَسَ الْكُبْرِ تُرْدَنِكِ الْكُلَّ تِقَالَ لَكِ wọ́n á gbé nǹkan wà wọ́n á ara tó wù ú wọ́n lè ní ẹ̀dùn kẹ́gbẹ́ ju ilé lọ́wọ́ lọ́wọ́ máa lágbára wọ́n á gbó sọ́wọ́ ọ̀tún mi wọ́n gbó ṣùgbọ́n sọ́wọ́ òsì gbé àwọn oníyàn dà mí ABS media channel. حتى يبلغه البعض ترى في الدين ربك صلى الله عليه وسلم أيها الشيطان ABS Media Channel. والله لو تسلمك لشيء على خير نفسه ليه ما تفاجئ نفسه TVS Media Channel. Bàbá mi ẹ̀ wọ́n ní ṣe ká pẹ́ ẹ̀kọ́ lára àtúntò ní. Wọ́n ti fẹ́ ìyàgbọ́ bí ọ̀hún ti fẹ́ lè pọ̀ sí. Ọlọ́run bá lè jọ TVS Media Channel. Ìṣesí rẹ̀ ní ọ̀nà ìfẹ́ di ẹni tó kọjá wà lọ́wọ́. Ìṣesí kejì ó sì tún máa bá dáwọ̀ jà. فأعطى من آية وهم ينهون عنه وينأون عنه مؤنثة ينهون عنه tí wọ́n máa báwọn èèyàn jà tí wọ́n fọwọ́ kan Muhammad wọ̀yá ní àrùn àrùn wọ́n máa wá ní èèyàn jìnnà kó lẹ́yìn. òwúrọ̀ àkọ́kọ́ bá Muhammad. KBS Media Channel. ọlọ́run sọ èdè. ẹnì hàn àrùn. ó kọ́ wọn fọwọ́ wẹ́n a àti ẹsẹ̀ ń kọ bí kẹsàn rẹ̀ AVS Media Channel. àwọn ti ṣe ò ṣe ká máa wá lọ àlẹ́ yìí àwọn wrong allegations. AVS Media Channel. Oye, a ń tòrò rẹ̀, kí n kílò rẹ̀ àwọn ọmọ àmọ́ tòrò rẹ̀. Àwọn tó ọ̀dọ́ ìgbà tó ń sẹ́yìn kan ní òkú rẹ̀. Lájọ̀ ìsìn máa pàdánù láwọn ọkọ̀ dáadáa bí òjẹ́. ABS Media Channel. Wọ́n bẹ̀rẹ̀ sí máa pa ọ́ sáà ní òṣèlú máa bá lè bá Premier Black. Premier Black àwọn tí ń sẹ́gà. Ìṣẹ̀lẹ̀ àgbọ̀wọ̀ lójú wọn. Wọ́n lọ sọ̀rọ̀ lórí ìrìn àná. ABS Media Channel. Tó bá tilẹ̀ ní ìwà ìwà ìjọba, láti àmì ìwà ìlérí tí ní oṣù kò ní gbẹ̀wò, ọ̀ ṣe ní mẹ́tẹ́gbẹ̀. Bèbí tàbí kọ́ ọ̀rọ̀ mẹ́tọ́ lọ rọ̀ ń dàgbù. Ọ̀rọ̀ pà láti ní ìwà ìwà ní ọ̀pá ọ̀rọ̀ ìwà ìwà ABS Media Channel. Ìnáta ya bẹ̀rẹ̀ lọ. Ó lọ sábẹ́ ìyá ẹ̀ tọ́ ọ̀rọ̀ ń sọ pé kíkà fún òwe lè ní ọ̀rọ̀. Ọlọ́run ti ní mo dá ẹ̀rọ mọ́ بنعمة Media Channel. استهموا Media Channel. ẹ tàbí o ibi ibi ìdájọ́ lẹ́nu rẹ̀ ẹni sọ àhìrì làkàlẹ̀ ọlọ́pìdánù.

tó bá ní nǹkan bí ọgọ́rùn-ún ọwọ́ ọkọ̀ tó ti bàyẹ̀ tí wọ́n pè ọ́. torí àgbẹ̀lú tó ń fẹ́ máa kọ́tò nítorí wọn ti gíga kan ọgọ́rùn-ún rẹ̀. ABS Media Channel. إن تتبعون إلا رجلا مسحورا أو لم يجعل لهم يا àlòkù ìbọn ni ọlọ́run bá ti dé táwọn èèyàn máa ń rìn àjò kò kù náà. previous media channel. previous media channel. قال الذين كفروا إن هذا واتهموه بالاتيان بالأساطير ABS Media Channel. Àwọn ìkẹ́ tó ti ṣẹlẹ̀ lánàá àwọn àlọ́ àrẹ́mí wọn kí o jẹ nígbà mìíràn. فقالوا التعطيل الأولين استجاب هذا أن يكمل عليه بكرة وأصيلا. ABS Media Channel. Wọ́n ti ẹ̀sìn ẹ̀ kò wá ní tó mú wà ẹnìkan nínú ọjà kọ́. Láti ìtàn bẹ́ẹ̀ bá kàdé lọ ẹ̀wọ́ yìí. KBS Media Channel. وقالوا فلا نصيب ولقد أعلم أنه يقولون إنه يعلمه بشر لسان KBS Media Channel وهذا لسان عربي مبين ثانيا كانت صحيح أنه أبتان صحيح في المدرسة fún ìyẹn ni tí òṣìṣẹ́ lágbáwọ́ sì mọ́ wọn fún àtàlù lọ́pọ̀ tí òun gbọ́n òyìnbó ẹ̀sán. AVS Media Channel. Ìpàdé òun ní ẹ̀kọ́ náà náà ti sọ̀rọ̀. sọ̀rọ̀. إذا رأوهم قالوا إن هؤلاء لضالون. أو قل لهم أنا من وقت إليه. AVS Media Channel. gbogbo ní bá bẹ́ẹ̀ tètò dúdú ọ̀rọ̀ lọ bìlẹ̀ ní bá bẹ́ẹ̀ tètò ṣe tó dáa kódà tí ó gbẹgbẹgbẹ rẹ ti di ilé ìfẹ́ ọlọ́run ayé ọ̀sán olóko tí ò jẹ́ tí wọ́n fẹ́ràn olóko tí ò jẹ́. ABS Media Channel. ìdènà tí wọ́n bá ti rà pé ọ̀ ìjẹ́wọ́ ẹ̀hẹ́ tí wọ́n á fẹ́tẹ̀ lẹ̀ ní ìjẹ fùfú lára ọmọ àbí nígbà tó àbá yìí jẹ fùfú sọkúsọ ara òye ìfọ́. ABS Media Channel. Transfer eleven, second. Àsìkò ìwé fún àmọ́ta láti ṣe ní a ti máa bẹ̀rẹ̀. Ògùn tí ó mọ ọ̀pẹ́ ìlú ọ̀sán fún. Sọ́kò ìyá máa ń bẹ̀rẹ̀. GVS Media Channel. Ìọ̀nà ìfìyà ìjọni náà ní ká máa fìyà bí ọ̀yẹ́. Ó máa ná ló bí ọ̀yẹ́. Ọdún ti nìlá àwọn amábí tẹ́lẹ̀. Wọ́n ti dá èkó. Bá ń ná bí ìlànà ń bọ̀ bá ń kà mọ́ ara ẹ̀yìn.

ان الإنسان كل لعبة لتدل المنصبين إن الذين أجرموا ABS Media آمنوا يضحكون وإذا مروا بهم يتفاهمون فهو كوشي كما تراهم من يوم يالون وكما لا يشتهي ABS Media Channel. يتقامسون ومصنشون ونقامون AVS Media Channel. Sallallahu Alaihi Wasallam. Wannan da an sa yi, sai wa sana ta ba da ta shi yau da ilo ilo kuma. Shi ne ba. Alhamdu Allah ya wuce wuce ya fadi ta. Ina da mun dole da kwanta. AVS Media Channel. Mallamin su ne kuri kila na salon kafin kusa في صور النبي أن لو سبوا لبرد شنو تجيب كل وين ABS Media Center. الصبر على الأذى فيه يستشعروا لولي مكة ABS Media Channel. لا. مكة nínú àwọn tó ń sọ lọ́wọ́ bá àríkẹ́ ọlá wọ́n ti fẹ́ gbogbo òjíṣẹ́ ọlọ́run kúrò lórí tí ọlọ́run wá sí. AVS Media Channel. ọ̀sọ̀ ní ìfinitì èyí ọ̀tọ̀ ní ká máa ṣe káàdì máa dìsọ́ọ̀tì káàdì máa ń lọ sí ìbẹ̀rẹ̀ sí máa ń lọ àti àìsàn ọkọ̀ máa dìsọ́ọ̀tì.

ABS Media Channel. الله سورة فيه وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. ABS فيه قرآن في محمد كلامه ẹ má gbẹgbẹ o فيه kọ́dà ẹ má gbọ́ nìkan kọ́ lásìkò tí wọ́n ti ń ta ẹ má tọ̀kọ́ púpọ̀. AVS Media Channel. Ṣé ó ti jẹ́ pé àwọn èèyàn nílò ìjọ tó ń tà bóyá tí ẹ bá sì yóò gbé ẹ̀yẹ́ lè borí àdàbà. Sọ́dọ̀ wọn àwọn ọ̀gbìn. Lẹ́yìn ìgbà tó ń tẹ̀lé owó. AVS Media Channel. O ti ẹ̀rọ sùúrù sáà sáà lọ nínú àwọn ẹgbẹ́ tí wọ́n fi bá ìnáwó ìjàdù bá nígbàgbọ́. Ẹni tí wọ́n ń bèèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run kan náà ti ṣó àwọn mẹ́rọ̀kù. AVS Media Ghana. Àwọn ìdájọ́ wa tó tẹ̀ orúkọ tọmọ bẹ́ẹ̀ láti lè fún aláwọ̀ ní ìlà láti lè àwọn ìyá àgbàpọ̀. Àmọ́ pẹ́tà náà láwọn kàràǹtà ló kù nígbà táàrí ẹ̀rí ara AVS Media Ghana. Àwọn àgbàpọ̀ bíi ìbéèrè. إيمان هذا الرسول الذي يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نفقا من دفع النبي شيء يوم عند رجع KBS Media Channel نبي شيء منيع لا له أمه في كامل Ẹgbẹ́ náà ń gbà fún kó ọlọ́run lọ tó máa kó wá mà láìka kan kó máa tẹ̀lé kó máa dàbí kẹ́jú ọmọ ọ̀dọ̀ tí ó máa bá a tàbí kiri. AVS Media Channel. أو تكون له جنة يأكل منها المنوع ذلك ولكن كي تجمعه وتكسر قال لا تجلس مكان المعمول KBS Media Channel. Otoya, otoni kagalu mekuwa ejiwa mukuri. Otoya, àwọn onígbà bá nábì àfi káfíńmá lè bá lọ sí ìsọ̀lẹ̀ mákàdí. ABS Media Dana. Àwọn fúlóòrù rẹ̀ jáde. Tàbí káfíńmábì jáde ní kí gbogbo tí gbogbo tí òun bàtà á ní kejì rẹ̀ tí wọ́n wọ́n so. Àwọn oríṣiríṣi àwọn ìlú máa wọ́n bàtà àwọn ọmọ ìlú ìjọba wọn jẹ́rà. Àbí sọ́nà ń bá lọ ní kí. ABS Media Dana. Ibi àwọn náà wọ̀ àwọn oríṣiríṣi àwọn ìlérí tí wọ́n ń dé ìlọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run bọ́lá mi kì í ṣe àti fún wọn ní nǹkan lórí ìkọlà àlè ṣe. AVS Media Demo. Gbogbo ní ìlú àmàlẹ̀ sọ́lá àwọn èèyàn ní ká àfikà ìnáàbì báyìí fáwọn. Títí bá àlè fún ọkọ. Báwọn ọmọ bọ́lá ọmọ tó wù wọ́n lè gbà. Ọ̀nà àmàlà àná ọlọ́run ti làbí láyé àti ilẹ̀. AVS Media Demo. Òṣìṣẹ́ tí ò lè ká máa mú àwọn àmì ọlọ́run fáwọn èèyàn náà àwọn ẹni abúlé nílànà tí wọ́n gbà ní. àwọn ẹni dáná bí ọlọ́run bá fún mú àǹkún ní ìjà ìlẹ́lẹ̀ àtúntò àdá. táwọn ìdìbò múta ń lẹ ojú sórí omi tí wọ́n lọ lọ́lẹ̀. ọmọ rẹ ló ti gbogbo ààrẹ àti ilẹ̀ àtàkùn ìfà. ìkàn sẹ́yìn ìlera kúta ń sẹ́yìn ìlera kìí ṣe lásán àfi ń lé wọ́n bá yẹn. Àwọn akẹ́kọ̀ọ́ sẹ́yìn ìlera kìí ṣe lásán. Ọlọ́run, àwọn akẹ́kọ̀ọ́ sẹ́yìn ìlera kìí ṣe lásán. سيادتكم والذين يكملوا الأشياء بالنسبة للثمن المساومات آه ما يشبه ماشي ABS Media Channel. Ele fica xingando. Wana, daqui no dia, na lá não daqui no dia. Mas sabe que a garota tornou. Mas o exército era vivo. gbogbo AVS Media Center. Media ABS Media Channel. ولا أنتم عابدون ما AVS Media Channel.

owó tó fẹ́ mú jáde lára rẹ̀ kò jáde ohun orí ìkẹ̀kẹ́ tó dáa jáde náà. AVS Media Channel. Wọ́n ti àwọn mòmìnir náà máa bú ọlọ́run tí wọ́n náà. Lọ́wọ́ yẹn àti ẹni sọ fún àwọn mòmìnir pé káwọn bá ti yẹn dùn. Gbogbo ọlọ́run ọba tí wọ́n ṣe àtọ́lọ́run ọba tí wọ́n ṣe pé. AVS Media Channel. Pàṣẹ ọ̀dà ìdásùgbò الذين يدعون من دون الله فيسبوا الله عز وجل ويعين ما بوشون سنعلم وبيون شيء opportunity at my border ABS Media Channel. Ẹgbẹ́ ìjọba ló fún wa Media Channel. pẹ̀lú pé wọ́n wá ń fẹ́ lọ bá ìyàwó jì. Àwọn àbá ìyàwó jì ní Tíra, Áhálù Kìtáàbù náà. Wọ́n máa ń bá àwọn ìyàwó jì fáwọn aláwọn pẹ́ṣọ̀nù tí àti dáhùn rẹ̀. Media Channel. Káwọn lọ gbèrè lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run pẹ̀lú ọ̀gá pé tí ò bá ti rí ibi dáhùn rẹ̀ kan, wọ́n dé àjọ ìtòkò ní ibi dáhùn. Àwọn Yorùbá tú àti ìdíje pé ṣẹ́ńtẹ̀lẹ́ wọn kà sí sí ìdíje lọ́dọ̀ bá wọn. AVS Media Channel. AVS Media Channel. AVS Media Channel. Only for me, Rasulullah, who found the information, England and Hawaii, record of me, Muhammad. AVS Media Channel. Hello, the girl in the phone. One woman, ah, a patient. She was اسمه كريان إنسان وبلاد ABS Media Channel. تعفى من الحقيقة ويسألونك عن الروح كل الروح من أمر ربه وما أوتيتم من العلم إلا قليلا كنت بعد ABS Media Channel. آتوا تبيتم النبي ولو أسلوب الترغيب

ó mọ̀ wípé ẹni ọjọ́ nǹkan tí mẹ́rin. Channel. إن كنت إنما تريد بهذا الأمر مالا جمعنا لك من أموالنا. Bàbí ìjà ìdájọ́ tó ń fura rẹ̀ owó lọ́jọ́ ti ABS Media Channel. níbi títà mẹ́tì gẹ́gẹ́ ní ìbàlódé. Ọlá àwọn ti kọ́ gbogbo ọwọ́ àwọn táwọn ẹ̀kọ́ bá dá ní ṣé owó wà ní ìsìlámù rẹ̀. Wọ́n ní wọ́n yí kù ìjà. KBS Media Channel. Ṣọ́wọ́ ni máa kà lẹ́yìn náà. Láti gbọ́n tó kò ṣe ọ̀fẹ́ torí ẹ̀rí nìkan tó ọ̀kì ìfọ̀kànbalẹ̀. A sọ̀rọ̀ sí lórí ìwà ẹ̀ ọ́dún lọ́jọ́ Previous media demo. Ọfà. Ọfà àwọn àbá àti náà ẹ̀jẹ̀ ọ̀sán àti ìgbàlódé náà lọ sí ọ̀pọ̀ wọn. Ọwọ́ àti ilé àjẹkọ̀ nítorí dáńtì ọdẹ ànábì òsì. Previous media demo. Ìtọ́lẹ̀ ọ̀pà rẹ̀. Ọ̀rọ̀ lédè sẹ̀lọ̀m. Ọ̀rọ̀ lédè sẹ̀lọ̀m darí. Wọ́n ní

báyìí pé tó tí ń ṣẹlẹ̀ ṣe báyìí pé àárẹ̀ kan ní tí wọ́n fún òògùn bọ́ọ̀lù. ààbọ̀ wá dókítà kúrò máa wọ̀ tí wọ́n bá wà ní ìṣẹ̀lẹ̀. وبذلنا فيه أموالنا حتى كبر وكنت أبعث لأن اليهود قد وجدت أرجت كل شيء. من رأي ABS Media Channel ọlọ́sì ní agbára àti súnmọ́ lòdì dáadáa. Dàwọ̀ dìnnà ta á ti rọ̀ ní ìtura. Kàfẹ́rù ní ayé àdúrà ti kọ̀ ẹ́ ṣe ṣe. Àáfọ̀ ọlọ́pọ̀ tó ń ṣe obìnrin mẹ́wàá ẹni wọ ẹ̀kọ́ lọ. ABS Media Channel. Ṣé ìtọ́lọ̀ ń gbé Fàmíláńkì láti wá àgbáyé àdìgẹ́sì ọlọ́run kò lè dáta ẹ̀dákẹ́sì ọlọ́run. Káàdì Fàmíláńkì wá sàkóso ìṣe. Ọlọ́run ló ABS Media Channel. Àgbà ní ìlú Màdà Pàálù Àdúrà Kọ́lọ̀ làá máa ń ṣe àfihàn tí òwúlò máa bá ti máa. Bàbá ABS Media Channel. Ó ní ọkọ̀ wà lọ́yọ̀, á ti rà ìjọ, á ti rà ìjọ. Ọmọ àwọn ti ní kí ànábì ìlẹ́lẹ̀ tó gbára lé, ṣé ń sọ lọ́wọ́ ọba àdìsọ́lá, òun ní ànábì àtọ̀rọ̀.

channel ABS Media Channel. Ìyá àpá àti wọn lọ́dún dáhàbà mo sì gbọ́ lójú. Wọ́n máa gbọ́ lójú ìpò sínú ẹ̀kọ́ wa lọ́wọ́ sí ọlọ́run. Àmẹ́ríkà mẹ́tẹ̀lẹ̀. Àmẹ́rí ọlọ́run tọ́lọ́run bá ẹni táwọn mọ̀láyíkà tí ABS Media Channel. Nítorí tọ́lọ́run bá ní káàdì náà ní ìlànà ìṣòwò tó sì. Tó sì yọ tó kúrò lọ́sọ̀ ni gbogbo tí wọ́n ní láti lè parí àìdájú tí wọ́n láti lè ṣe agbófà ìdájú ni wọ́n ní. ABS Media Channel. inú ẹ̀ tí wọ́n ṣe fún sọ̀rọ̀ ọ̀la àrẹ̀jọ́ ọ̀la láti lè bá ìdájú yà. ó ní nkí ọkùnbà kò ṣe. ABS Media Channel. àbá àbùkọ́ nígbà wá pé ọ̀rọ̀ ọ̀nà zùrẹ́ẹ̀. oge waaiaụ aatụ ụ azụaaụaa a aa anyị aiaaa aa ụenye ya mụtawa ya ue kaọrọ ọ bụla a ahụeewụ Ọ̀rọ̀ arákùnrin kan láti ní ọkùnrin ọmọ àbúrò ẹ̀ jẹ́ ilẹ̀ nàbí ìṣẹ́lẹ̀ lọ́wọ́ ẹ̀bí ẹ̀sìn ìrẹ̀lẹ̀. فوضع رداءه في عنقه فخلقه خلقا شديدا يمين يقوم بأسر في الحلقة أمشي كيوم. أيدي ميديا كان. كل أسبوع النبي لهم فجاء أبو بكر حتى دفعه عنه أظن في هو سلوى وأقول له ولي شوري كشتر شوري في الأسفل حتى قتلون رجلا أن يقول رسول الله وقد شاركم من بريات من الزفر إلى النبي صلى الله عليه وسلم AVS Media Channel bùkárí tó gbà wá àmì àwọn sọ́ọ̀nù ló gbé wá wọ́n ń yẹ kò ní sọ́dọ̀ ọ̀gá ẹ̀rọ ti ọ̀lá ń èèyàn ní oṣù kàába nǹkan náà ní báyìí fún gbogbo wọn lè kàába nígbà tí a máa lọ sí abẹ́ kàába. Channel. àbújá yàtọ̀ àwọn ìyókù náà wá gbogbo rẹ̀. nínú wáyé lánàá ọjọ́ kàdínà CBS Media Channel. Wọ́n bẹ̀rù pé ẹ̀yìn òkùnrin ọ̀kùnrin ìlà àtàlájà lórí ẹgbẹ́ ọ̀nà síbi ìkó ẹran tá àǹfààní ní àwọn alágbájá alágbájá tí ó lọ mú wá àwọn ọmọ tí ń kí wọn ó dàrú lórí. Ìgbẹ́ ọ̀nà ló fà ìgbẹ́ ọ̀nà kọ́mí. ABS Media Channel. حوالي في قومي من باعث أشقى لقوم يقول انتوا يقول لنا وانتوا كان جنب الرجال لهم قلنا دول بقى يعرفوا علينا ABS Media Channel. قومي وقت فلما سجد النبي صلى الله عليه وسلم لم يكن الذي ولد له السجود وجاءه بين كفيه والتعلم منهم فجعل بعضهم يميل على بعض هو يعمل ده بكل يكتب للاوى وانا قائم الان الله رسول الدين لا كان عندنا لو هيك والله ABS Media Channel لو كان لي مهاجم عنه في مال لا في مال لا ìmọ̀lágbára àti lọ́rọ̀ lọ ìgbé ń kó lórí àgbáyé ìjì kẹ́yìn láti àti lọ́rọ̀ ìgbé kó lórí àgbáyé tí wọ́n nà sí ìlú náà. ABS Media Channel. Ẹnìkan ló wá sọ́ọ́rí ló pé Fọ́tímà lé. Àbá àgbẹ̀ báyìí báyìí wọ́n máa ń sílẹ̀ ní àbá Media Channel. òun ló kó kíní tí wọ́n dà fún àdìmọ́dé ló bá kó kó lórí ẹ̀. ثم أقبل عليهم تشتمون وانتم أنتم تعرفون فلما قضى النبي صلى الله عليه وسلم صلاته ABS Media Channel رفع صوته نجوى ثم دعا عليه وسكي البوعين حضر رسول فوالذي بعث محمدا صلى الله عليه وسلم بالحق AVS Media Channel. لقد رأيت الذين سمى صاروا عاش يا ولد. مرجع مدام نبي كابرني في يقول منا لدوم السبوي دائما. ثم صحيحوا الى AVS Media Channel. أنا أقول إنه قريب الوصف. كنت كلمة لهم. النبي الرسول صلى الله عليه وسلم. sana, ABS Media Channel. Ilé ni ọmọ àbúrò abúlé nǹkan o, bí ọmọ ẹ̀gbọ́n àbúrò owó tẹ̀sí àwọn. Ọ̀sẹ̀ ìgbà ọmọ àbúrò àbúrò wa ń pàdé ànábì. Ànábì lẹ́yìn òsò ọ̀sẹ̀ o, ń kàn lọ́lẹ́ o, wọ̀ṣọ́ kan. ABS Media Channel. Wọ̀ṣọ́ kan láti wá mi, ó ti tọ́ lójú òṣìṣẹ́ lọ́wọ́ bá àgbọ̀lá wọn náà wọn gba àdéṣe ọlápàn lẹ́gbẹ̀ẹ́ ẹni kan dá ẹjọ́ yìí kò dá padà. AVS Media Channel. Ibi kẹrin wáyé Nàìjíríà Àbíkà. Àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ajẹ́tọ̀ ọmọ tí ń bá wọn ọ̀tá àti ìjàmbá ń dé. Arákùnrin jáde lọ sí ẹ̀ṣáàmù ló pàdé ìkòkò ó fà á. AVS Media Channel. Àlẹ́ ìyọ́dọ̀ yìí. اعتبار هذا النوع والبتاع اللي كفاه أن يكفر طبعا أنت يجي وقت قاتل بنام الله رسالة وهو جاهل ABS Media Channel. النبي في الشارع ABS Media ti kó fún ọlọ́pẹ́ mọ́ fún ọlọ́pẹ́ dáa? ما ضربه بعض أهل مكة ثم هو يجيب مكة لولا الذي له فقال له ما لك؟ يقول لكن الشعب قال فما الذي هؤلاء قال أنه بيت ويبيعون فقال جبريل

ìṣẹ̀lẹ̀ owó tó fọkàn láti balẹ̀ ní ọlọ́run ti ilé. Àwọn náà ní ti kọ́lọ́wọ̀n ọba àlejò ọlọ́mọ ìdílé àwọn náà. ABS Media Channel. Wọ́n ní àwọn nǹkan tí ẹ̀ jẹun. Yọ́lẹ̀ òun náà jẹ́ wọ́n lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run àwọn ọ̀dà àwọn ọ̀dà ọ̀dà ní máa wọ́n ṣe àyọ́kọ́. Yóò kẹ́ ìtàjú ọ̀rá yọ lọ́wọ́ ní ìtajà fún mi. Kọ́lé ìyá ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ṣé ọlọ́run náà lè ń sọ ìtàn. Media Channel. Ìgbé fífi ẹ̀jẹ̀ náà lè tí wà fẹ́ tẹ̀lé ẹgbẹ́ tí wọ́n fi ìlànà sọ̀hábà wọ́n na ọlọ́pù sùdí wọ́n na wọ́n gan nígbà tó kọjá ìṣẹ́gbọ́lá àwọn ìgbà títí ABS Media Channel. wọ́n na wọ́n lè ní àwọn fámílì ọba títọ́ ti bí wọ́n lè gbà fún wọn tó ni wọ́n sáré wá gbà wọ́n lẹ̀ ọ́dà wọ́n rò bí ìbò sùn. Wọ́n na àṣìṣe kò dé aṣọ láti tó. Wọ́n ti pa ọmọ àwọn ọlọ́mọ kọ́dà wọ́n ń sọ fún un pé mo lè kú ẹni nà á tàbára o. kọ́dà tó wá ní fóònù kí n kó padà wá sí ìdílé padà kò Media Channel. Kọ́kọ́ lọ Kàkùránì ìdí gbàgbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tẹ́lẹ̀ bí i ọ̀ Kàkùránì ìdí gbàgbà àkójọ kúrò. Ó wá ti gbọ́ Kàkùránì ìdí gbàgbà. ABS Media Channel. Àwọn ìran wa gbà lè fi mo fẹ́ pé wọ́n ti gbọ́ ọ bí wọn. Ọ̀dà, èyí tó ń lọ lọ́la wọn máa lọ mọ́. ABS Media Channel. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fún ọ̀sán ọmọ àtàn. Wọ́n ní ẹ̀gbọ́n bàbá ọ̀sán tó tó gbàánù ní òwàlẹ̀ wà ní ó wà dé oṣù márùn-ún lóde ìlọ ní mọ̀ wá sí òkè. AVS Media Channel. Mo sọ àgbọ̀dọ̀ ah, ọ̀gbẹ́ ìyá rẹ̀ lóhùn níbi ìmọ̀ta òní jákèjì. Òun ló tún àwọn ọmọdé tó gbádùn kì í kó lọ́tà nígbà tí ògbà ìsìlámù ni wọ́n ní mo sọ àgbọ̀dọ̀. Màtúbà ìsìlámù ìyá jẹ́ rí. AVS Media Channel. Kò sí ìkókò tí ó fẹ́ bọ́ sọ ara rẹ̀ lẹ̀. Ní ẹ̀rọ pọ̀jọ́ bí ẹ̀jẹ̀ rẹ̀ yìí. အခုမဝရှိရှိလာရတယ်အင်းတဲ့ရှိတဲ့နာဆောင်တယ်ဝတ်တော်တော်တာအန်ဘာမှမတူဘူးနော် GPS Media Channel ဘာလို့လဲရောဒီတဲ့ကိုတော့ဘုရားအမှုရှိလို့တက်တက်ဗာမပြင်းရှာရမှာကဘုရားရဲ့ message ရဲ့ပြည့်တော်နော် ABS Media Channel. Ẹ̀dẹ̀ àwọn tó bá sì láàmù láwọn ẹrú tí wọ́n ní ẹ̀rọ bá kà. Ẹ̀rọ kàtà nípa ààrẹ àgbẹ̀. Mọ̀lẹ́bí ní àtàrí wọn. Bàbá, ìyá àbọ̀mọ̀. ABS Media Channel. Ìrẹ̀jẹ̀ wọn ti di pé àtẹ́jì ó sì máa rí wọn nígbà tó ń fi àjẹ wọn kò ní èdè fẹ́ǹsì. Wọ́n àti ìtàn yóò máa ṣèṣin wípé sọ̀rọ̀ ọ̀dùn. ABS Media Channel. Mọ̀lẹ́bí yá sí ẹ̀sìn ṣòro. Ẹ bá rí èyí ṣòro ṣe délé àìsẹ́kà rẹ̀ ti bára yìí. Oní ìjìyà ṣe yíra pa yá sí ọ̀pá ẹ̀pá. ABS Media Channel. Oyin tó pẹ̀lú mọ́ àwọn àbúlà. Orí ìfìyàjẹni yìí ni wọ́n pa Sùmáyà Mahabat. Sùmọ́yá Media Dẹ́. Lọ fi irin síná, ó sì kì í wọ Sùmọ́yá ní Media Dẹ́. Tí ò bá parọ́ pé òun ti ṣe tí wọ́n ní, òun bá parọ́ wọ́n ní kó bú ọlọ́run kó bú ọlọ́run wọ́n ní kó yẹ oṣù àwọn oríyàn. AVS Media Channel. Ní wọ́n wá fi ilẹ̀ kan ọkàn wọn bàjẹ́ bí i. Àbúrò ìdájọ́ ìmọ̀ sí i. Wọ́n wọ́n ti lè sílẹ̀ rí. Ẹ̀mẹ́bí ni wọ́n bá bá tún padà wá fún un. Nígbà tí ọkùnrin ò bá ti ṣe é. AVS Media Channel. Ilẹ̀ òkèèrè ọ̀kọ́ ìbùbù mọ̀tòmọ̀ ìlànà ìmọ̀ àtẹ̀yìn apa kàkàkà ìjẹun pásítọ̀ tí ò fẹ́ sọ̀rọ̀. AVS Media Channel. Bọ́lá bá wọ́n ní wọ́n fi àgbègbè láàrin ẹgbẹ́ lásán ní AVS Media Channel. Bilal ó ní wọ́n wà lọ bù ú sínú ìta àgbóná Mẹ́kà. Tòṣì Mẹ́kà yìí jẹ́ pé wọ́n ti wà nínú ayé ìgbádùn lónìí àwọn tí ń tẹ́lẹ̀ sí mọ̀mọ́ ìgbóná tó. KBS Media Channel. Kan wà ju ìdáyìí lẹ́yìn níwọ̀ kankan sórí àpáta. Wọ́n ní bẹ́rẹ̀ gbé bá ti ẹran sára Bilal lànà gbòòsì. Ẹni ó ti ẹ̀fẹ́ ìjìnà náà sì bá a. AVS Media Channel. AVS Media Channel. Lọ́jọ́ jẹ́ ní ti ṣe ti gbé ìyàwó ń jẹ́ torí ọlọ́run. Kí ìyàwó bàá jẹ́ méjì. Èmi ò jìyà láyé ABS Media Demo. Ìgbà tí a ti àyẹ̀dá lójú òkúta tí a bá ń jẹ torí ọlọ́run, káwọn èèyàn torí ọlọ́run gba ọjà tí wọ́n náà ti ṣe ìsọ̀rọ̀. Kọ́ lè ní ti rẹ́ẹ̀dì kan tí wọ́n torí ọlọ́run gba ọjà. Wọ́n wá torí ọlọ́run gba ọjà. ABS Media Demo. Ọ̀tá ọlọ́run ní ọ̀tá lónìí wọn, ọ̀tá ọlọ́run sọ̀rọ̀ lọ. Ìyá mi sọ̀rọ̀ dúró lórí ìlera yìí. တော့တော်တော်လောက်ဝါနာအိုရာလောနုဘာမဖြစ်ဖြစ်ပြန်ချေ ABS Media Channel လာဟာဘာမအရောအတိအကျတယ်အဲ့ဒါမှသူ့ဆက်လို့ရုံးရအောင်ရဒီကစိတ်ကိုပြေကျွန်တော်တက်တာကျွန်တော်ဒီကနေမှမအားရကျွန်တော်တက်တာအဲ့ဒါဒါလို့ ABS Media Channel ဒါလို့ဘယ်လို bẹ́ẹ̀ ni nígbẹ́ lórí òdodo náà nìyá máa ń ṣe yìí kọ́lọ̀ tó fò dodo. ABS Media Channel. ABS Media jẹ́. ABS Media Channel. Ìpinnu ní ìbá ìbáláwọ̀ láti wọlé kí máa dúró àbẹ́ni máa lè dúró. ألف لام ميم حسب اي بي اس أن يقولوا آمنا هم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم وليعلمن الله الذين صدقوا وليعلمن اي بي اس ميديا كانت شنو في كلام يعني إيمان الدلالة عليه أي imani òsì àti ìgbà àti ìsọ̀lẹ̀ ìfà ìmánì daga náà máa ṣe media channel ọlọ́run ti ṣẹlẹ̀ láti ṣe ẹni bẹ́ẹ̀ náírà fún ilẹ̀ wa àwọn níbẹ̀ yóò àwọn tó ní ilé ẹ̀rá náírà fún wọn lẹ̀ ẹ lọ kàkà àwọn tó ní ilé ẹ̀rá náírà fún wọn lẹ̀ yóò tẹ̀lé láti wáyé àmà. ABS Media Channel. ó ìtọ́nà wọ́n láti lọ ìyá ilé pọ̀ jù wọ́n láti lọ pọ̀ jù à ẹ bá a bẹ́rọ̀ lórí ABS Media Channel. Ìtàlá àdúgbò, ẹgbẹ́ ẹni wọn tí wọ́n mú sọ àwọn sì máa di ìmọ́lẹ̀. O sì ní torí ìsìlámù rẹ̀, ìyàrá ìdìbò àjẹ́. Lẹ́yìn tí wọ́n ti yà àwọn sàábẹ̀ àti àlẹ́ ìṣó náà wọ́n sàábẹ̀. ABS Media Channel. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ tó bá tó ìlànà tó wà nípò níyà. Àwọn tó wọ́n náà bà ní ìsìláyé lágbàmọ́ àwọn náà lọ́dà. Ìyàwó jẹ́ wọ́n rà àwọn ọ̀tá àti ìgbéyàwó sí ìmọ̀ ìpolówó. ADF Media Channel. فليعلمن الله الذين صدقوا ترتيب كتاب مؤمنين شو الجبل AVS Media Channel. Ai ai ci sta nel senso che in casa che si ama, poi la cosa sta un po' o in da o in cucina. àsìkò rẹ̀ tó lọ́dọ̀ àwọn tí máa ń ní ìdí náà làwọn táríkà nítorí wọn kọ́ táríkà nìkan olówó táwọn lè sì kí náà olówó lọ́nà tí mo wò nínú òbí tó ní òsì náà ẹni ọlọ́wọ́ àbá ah! ìṣúná ń bẹ ní owó yìí ìṣúná ti ń bẹ ní ẹ̀mí rẹ̀. ABS Media. Máa tẹ̀lé tí ń gbé lóbòdò nínú ìpínlẹ̀ ìwúni ní àtẹni tí wọ́n pé ìrọ́lá tó ń ta ọ̀nà. Inú ayà ní ìrọ́lá ní àmì àti ìdìbò. Àyíkẹ́ bọ̀ fúnra mi jẹ̀ mẹ́ta. AVS Media

ìṣe ìṣẹ̀dá. Fẹ́rẹ̀ ni àná lóyún yóò di ìfẹ́ ẹgbẹ́ tí ó mú kó rọrùn. Bàtìfẹ́ kò mú ìgbà láti ìbàlódé ó gbà wọn lára. Wọ́n sọ wọ́ ìnira kan wá. Àmì wọn ní nínú ìjọba. Àmì wọn débi sáà láti ni wọ́n ń gbà náà lọ́wọ́ àti àyàkó lọ́wọ́ sóòlù wọn lẹ́yìn rẹ̀ áàbà àwọn ànábì ọlọ́run àtàwọn tó kà fún wọn ń gbà náà lọ. ABS Media Channel. ìgbéga mẹ́ta lásìkò bọ̀ ó ní wọ́n ní sí ọlọ́run. aláìsí ìjọba ti ọgbọ́n ìkan ìjọba bá ń bẹ pẹ̀lú ọlọ́run padà máa tó lọ lẹ́yìn tó bá pàdé. ABS Media Channel. kò ní pẹ́ kí àrùntí ọlọ́run máa ń fi olófin bíbá. lẹ́yìn eléyìí àwọn ìṣèlú ti ìran nǹkan nítorí ìṣọ̀lọ́ bá àtẹ̀síwájú láti ṣàlàyé AVS Media Channel. pé ogun tá a bá ti ń kọ́nà ti sáyé òṣìṣẹ́ ọlọ́run ẹ̀jẹ̀ a máa tẹ́lẹ̀ ká máa dá lóde ìlú ìṣàyè wa. ká lè AVS Media Ghana. àlọ́ ìṣẹ̀ká láti ṣẹ̀dá ṣùgbọ́n àwọn agbọ́dọ̀ máa láǹfààní àti irú ìṣèkú ìṣe ó kọ ànábì tó wá sáré ayé lónìí àwọn sáfífáì sáà nábì. KBS Media Channel. àtọ̀ sáà nábì àwọn ọ̀rẹ́ rẹ̀ bá wá pariwo orúkọ rẹ̀ lọ́wọ́ bá gbọ́ orúkọ ẹ̀ káàkiri ayé sáfífáì yá ọ̀pọ̀lọpọ̀ sáfífáì ọlọ́pàá máa ń kò bí bẹ́ẹ̀ sí máa ń tẹ̀lé gíga lónìí. KBS Media Channel àárò ni wọ́n kàn sí oṣù àtìkù ìgbà wọn èyí jiyàn kí ẹ̀ wá jẹ́ pé jíjà ń wà tó náà wọ́n dàgbà káàdà pé ní ọgà láyé á tún wá sábà fi dé ní ó láwọn gbàgbọ́n ìjà nínú àwọn àti àtúgbọ̀dọ̀ kọ́lẹ́kọ̀ọ́ ní ìgbésí ayé ìṣọ̀lá wọn sọ̀rọ̀ bá wà sọ́lá wọn. الله سبحانه وتعالى طبعا لكم في الشيء في الجنة محمد هذا والله تعالى أعلم ABS Media Channel. ABS Media Channel. AVS Media Channel. AVS Media Channel.